إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا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 وكل بدعة ضلالة عباد الله اتقوا الله تعالى واعلموا أنكم كالآباء عليكم من الحقوق تحدونها إلى أبنائكم جاء رجل إلى أمير المؤمنين عمر بن الخطاب يشكو إليه عقوق ابنه فأحضر عمر بن الخطاب ابنه وأنبه على عقوقه لأبيه فقال لب يا أمير المؤمنين أليس للولد حقوق على أبيه قال بلى قال فما هي يا أمير المؤمنين قال أن يتقي أمه ويحسن اسمه ويعلمه الكتاب فقال لابن يا أمير المؤمنين إنه لم يفعل شيئا من ذلك أما أمي فإنها زوجية كانت المجوسي وقد سماني جعلا ولم يعلمني من الكتاب حرفا واحدا فالتفت أمير المؤمنين إلى رجل وقال له أجئت إلي تشكو عقوق ابنك وقد عقدته قبل أن يعقك وأسأت إليه قبل أن يسيء إليك جاء عن ابن عمر رضي الله تعالى عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كلكم راع ومسؤول عن رعيته فالإمام راع ومسؤول عن رعيته الرجل راء في أهله وهو مسؤول عن رعيته والمرأة في بيت زوجها راعية وهي مسؤولة عن رعيتها والخادم في مال سيده راعي وهو مسؤول عن رعيته قال فسمعت هؤلاء من النبي صلى الله عليه وسلم وأحسب النبي صلى الله عليه وسلم قال والرجل في مال أبيه راعي ومسؤول عن رعيته فكلكم راع ومسؤول عن رعيته فزاد ابن عمر رضي الله تعالى عنهما في آخره فأعدوا للمسألة جوابا قالوا وما جوابها قال أعمال البر وله من حديث أبي هريرة رضي الله تعالى عنه وأرضاه من مراع لا يسأل يوم القيامة ما من راع إلا يسأل يوم القيامة أقام أمر الله ما دعا ولابن عدي بسند الصحيح عن أنس بن مالك رضي الله تعالى عنه وأرضاه إن الله سائل كل راع أما استرعاه حفظ ذلك أو ضيعه ما من عبد يسترعيه الله رعيا يموت يوم يموت وهو غاش لرعيته إلا حرم الله عليه الجنة يقول صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة وإنما أبواه يهودانه أو يمجسانه أو ينفرانه أكد ابن القيم رحمه الله هذه المسؤولية فقال إن الله تبارك وتعالى يسأل الوالد عن ولده يوم القيامة قبل أن يسأل الولد عن والده فإنه كما أن للأب على ابنه حقا فللابن على أبيه حقا فكما قال سبحانه وتعالى ووصينا الإنسان بوالديه حسنا وقال أيضا قوا أنفسكم وأهليكم نارا جاء عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء إثما أن يذيع من يقود وعن ابن عمر رضي الله تعالى عنهما قال سماهم الله أبرارا لأنهم بر الآباء والأبناء كما أن لوالديك عليك حقا كذلك لولدك عليك حقا يا عباد الله ويا أيها الآباء وإليكم من حقوق الولد على أبيه السعي للزواج من صالحة ذات الدين بناء البيت المسلم في الحي المسلم اتباع السنة في معاشرة الرجل لزوجته والمعصور في الفراش اتباع السنة في استقبال المولود كالتحنيك والعقيقة عدم تفخذ البنات أن يتخير له اسما حسنا ذكرا كان أو أنثى أن يختنه ذكرا كان أو أنثى أن يختار له والده مرضعة صالحة وأفضله أمه التي أنجبته أن ترعاه أمه وتحزنه أن يعلم طفلهما كتاب الله وما يلزمه من العلوم في دينه ودنياه أن يعلمه السباحة وركوب الخيل والآن ما دخل في ركوب الخيل من سيارة لا يرزقه إلا طيبا من الكسب الحلال أن يعلمه الصلاة ويدربه عليها في السابعة ويواظب على هذا التدريب والتعليم حتى ترسخ عنده ويصحبه إلى المساجد للصلاة وسماع الدروس والمواعظ والجلوس عند العلماء أن يدربه على الصوم منذ السابعة أن يكون الوالدان قدوة حسنة في البيت وخارجه أن يعلمه آداب الاستئذان وسائر الآداب الاجتماعية ويدربه عليها ويلكنه إياها بالقدوة والقول أن يوفر الله الرفعة الصالحة الرفقة الصالحة ويخطط له بشكل غير مباشر ليدع ولده في بيئة صالحة كالسكن في حي إسلامي بجوار المسجد النشيط وإرساله إلى المدرسة الإسلامية أن يعوله حتى سن الرشد وأن يعد له للحياة في مجتمعه ويدرسه ويدربه ويعده بما يلزم أن يعدل الوالدان بين أولادهم أن يزوجه ويساعده على البحث عن الزوجة الصالحة ذات الدين أو يبحث لابنته عن الزوج الصالح ذي الدين وينفق على ولده أو ابنته من ماله الخاص إن كان غنيا من أجل الزواج أن يرشده بعد الزواج إلى سعادته في الدنيا والآخرة وأن يزوره في بيته ولا يضعف صلته ولا يضعف ولا يضعف صلته به بعد زواجه اللهم وفقنا لأداء ما علينا من الحقوق لأبنائنا واجعل أولادنا أبرارا صالحين يا رب العالمين يا أرحم الراحمين لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه يا عباد الله اتقوا الله تبارك وتعالى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدعوك فون الله أبا ọlọ́run ọba tí ó ní ẹ̀tọ́ sí ọpẹ́ ọlọ́run ọba ni a ṣe ọpẹ́ fún ọba kí ọlọ́run ọlọ́run kọ́ máa bá rìn ṣe ọlọ́run ọba ìkí ọlọ́run ọlọ́run kọ́ máa bá nẹ́bí ọlọ́run kọ́ máa bá wọn ará lè rẹ àti àwọn sàhábà rẹ àti àwọn ẹni tí wọ́n wà lórí ìlànà ẹ̀sìn rẹ̀ kan dúró ti ra títí ọjọ́ ẹ̀san yẹn rúṣin ọlọ́run ọba ẹbẹ̀rù ọlọ́run ọba àlekè ọlá kẹ́sì lọ́mọ gẹ́gẹ́ bíi bàbá ẹ ní àwọn ẹ̀tọ́ kọ́yẹ̀kẹ́ pé lórí àwọn ọmọ sẹ́yìn ní o máa retí ojúṣe àbí dáadáa tọ́mọ náà máa fi dá padà fún yín nígbà tó wọn bá dàgbà wọn ní arákùnrin kan lọ bá amiril mu'minin Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu ó mú ẹ̀sùn ọmọ rẹ̀ wáyé pé ń yapa òun ọ̀tẹ̀ láṣẹ òun Umar wa ní kí wọ́n pe bàbá àtọmọ wa wọ́n ní kí wọ́n mọmọ yẹn wá pé káwọn méjèèjì wà lọ́dọ̀ òun ọ wá ń sọ fún ọmọ wípé kò máa máa ṣe bàbá àtìyá rẹ̀ àbí kéèyàn máa ṣe bàbá rẹ̀ ọmọ wa ní ìrẹ aláṣẹ mùmíní. tọmọ ní ọlẹtọ kẹkẹ tí ó gbà lọwọ nbí rẹ ni Umar ibn al-Khattab radiyallahu ó ní bẹ́ẹ̀ ni ó lẹ́tọ̀ ẹ̀rí ọmọ yìí wá béèrè kí ni yẹn ni ó ní àkọ́kọ́ kó wáyà tó láti bí i tí ìyá tó yìí bá ti wá bí i tán kó sọmọlé kan tó ó ọkọ ní ọmọ yẹn wá ní aláṣẹ àwọn bàbá mi ò sí kankan nù tó kàálẹ̀ yìí tí ń pa tìyá bàbá òun fẹ́ lè ń pa rẹ̀ kì í sì yàtọ̀ dá lóbi wọn nípa torí kọ ikọ̀ kíkọ ló sọ òun kò dẹ̀ kọ́ òun nímọ̀ kankan wọ́n ní wọ́n mọ̀ ọ̀run lọ kàtọ́ àbúrọ́dì ọlọ́fùtàlá ọwọ́ agbójú ọmọ ọwọ́ ojú ojú bàbá yẹn ọwọ́ ni eré bàbá yìí ọwọ́ mú ẹ̀sùn ọmọ rẹ wáyé pé ń yapa rẹ pé ń sè ọ́ ṣebí wọn náà ló ti sẹ́ kó tó ti pọ́ ọmọ yìí sè ọ́ tẹ́lẹ̀ wọ́n ti ṣàìdá fọmọ yìí kó tó ní pọ́nmọ́ ṣàìdá fi ọ. àyàn nígbàgbọ́ òdodo àwọn náà tún mọ̀ ọ̀rọ̀ tọjọ́ báyìí ó ní mo gbé ọlọ́run tó ń sọ fún gbogbo àwa bímọ bímọ wa. àníbi ní gbogbo yín nípa ohun tí ẹ̀ ń ẹni tó jẹ́ aláṣẹ á bí arákùnrin tó níyàwó tó lọ́mọ á bí nípa àwọn aráalé rẹ̀ bákan náà obìnrin nílé ọkọ rẹ̀ á máa bí bó ló ṣe ṣe ọkọ rẹ̀ sí bákan náà ọmọ ọ̀dọ̀ nípa dúkìá ọ̀gá rẹ̀ á bí bó ló ṣe ṣe sí. afáwọn abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma mo gbọ́ àwọn yìí sallallahu alayhi wa sallam mo tún wá lérò yìí pa anabi tún fi kún wípé nu dúkìá bàbá níparí òjíṣẹ́ ọlọ́run ní àní gbogbo yín pátá ńlá fún sọ àdèmá bí irun tá a fún yín sọ́bù lẹ̀ ti ṣe sí. abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma láti pé bí ó fi yé wa wípé ní ọba gbàdé ìsìnwá náà lọ́gbọ́ yín púpọ̀ jù. ọwọ́ àfi ọ̀rọ̀ yẹn parí ẹ̀ wípé torí bẹ́ẹ̀ nígbà tó ti yé wa wípé béèrè ń bẹ ẹ̀yà ajá palẹ̀ mú ìsìn lẹ̀ o. wọ́n wá ní abdullahi ibn umar kí ni wàá lè sìn kí lè sìn ó ní kò sẹ́sìn ju tẹ́ náà lọ a ṣe dáadáa lórí gbogbo àwọn afúnṣọ́ tí bá ń bẹ lábẹ́ wa ni wọ́n látún rírú hadith yìí tí àbí ìrọ̀ náà mú wa wọ́n lè ṣe ọlọ́run sọ pé kò sẹ́nìkan tá a sì ní afúnṣọ́ pé máa mójútó àlámọ̀ rí àbí máa darí ọmọ máa darí ìyàwó àbí kí wọ́n bí léèrè níjọ́ gbin dàlọ́ ẹ̀yà mọ̀ wípé ṣé nǹkan tọ́lọ́run bá fún sọ yẹn tó lo òfin ọlọ́run bá ń bẹ̀ sọ́ láti ọlọ́run bá ń bẹ̀ sọ́tẹ̀lé tọ́lọ́run bẹ́ àbọ̀rọ̀ aláàrẹ̀ Ibn Adi pẹ̀lú àgbà tó lálàáfíà látọ̀dà fáwọn Anas bin Malik radiyallahu ta'ala anhu ó ń dádájọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo afúnṣọ́ la máa bi léèrè nípa àwọn tá a fún sọ sósọ ní àbúrò aláre nínú ẹgbàá wa mi kò sẹ́ni nǹkan tá a fún ní nǹkan kan sọ tó ń tọ̀ wọ́n wá kú níjọ́ tí ń kú ó dẹ̀ ti ṣe jàǹbá fáwọn nǹkan tá a ní kó sọ yẹn àfi kálùjẹ́ ní ọlọ́run ọba ojú ìwọ̀ fún àwọn ọmọ wa wa lè ya dáadáa látọwọ́ wa ọlọ́run dákun má jẹ́ àwọn ọmọ wa ya burúkú anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo ọmọ yòówù tí wọ́n bá ti bí wọ́n máa bímọ sórí ìlànà tó dáa sórí ìlànà ẹ̀sìn tó ni ṣùgbọ́n ìyá àti bàbá rẹ̀ náà ni wọ́n sọ ọ́ dẹni ibi wọ́n lè sọ ọ́ di jù àbí wọ́n sọ di abọ́ná àbí kí wọ́n sọ di kọrìyó Ibn Qayyim nípa wípé àní gbogbo ohun fi sọ wá léèrè bó láti ṣe sí sára aláre ni àbá ara aláre káyà máa ń fi ọ̀rọ̀ yìí múlẹ̀ wọ́n ní ọlọ́run ọba subhanahu wa ta'ala òǹbí ní ọ̀kọ̀ọ̀kọ́ bi léèrè nípa ọmọ rẹ̀ níjọ́ gbéjà lọ́kẹ̀yàmọ̀ kó tó bi ọmọ léèrè nípa òǹbí rẹ̀ pé bóòlù tètè sí. gẹ́gẹ́ bó ṣe já sí wípé ń bẹ fún òǹbí ẹ̀tọ́ tí ó gbà lọ́dọ̀ ọmọ bẹ́ẹ̀ náà lọ́mọ lẹ́tọ̀ọ́ tí ó gbà lọ́dọ̀ òǹbí rẹ̀. ọ̀rọ̀ ọlọ́run ọba náà ló fìdí méjèèjì yìí múlẹ̀. wọ́n ní ẹjẹ́ àwò gẹ́gẹ́ bọ́lọ́run ọba àlekẹ́lá sọ wípé asàsọ́lẹ̀ kí ọmọ máa ṣe dáadáa sí àti bàbá rẹ̀ lẹ́ẹ̀kan náà lọ́lọ́wọ́n ọba àlejò látún sọ wípé ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ sọ́ra yín àtàwọn ará ilé yín ẹ má wọ̀ ná bí ní bá wí mẹ́yẹn. Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma wọ́n ní òjijì ọlọ́run sallallahu alayhi ti fi ń sọ fún wa wípé àwọn ọmọdé ń bẹ lábẹ́ wọn ẹ má jẹ́ ara wọn láre ẹ má jẹ́ afẹ́fẹ́ pa wọn ẹ má jẹ́ afẹ́yà jẹ wọn àwọn sọ̀sálà ń sọ wípé ó tiẹ̀ títún ó já sí pẹ́ni tó yẹ kó fún jẹ ìwà ńlá aláàrẹ kò fún jẹ Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma wọ́n ní wọ́n ń pè wọ́n ní ẹni dáadáa nítorí pé wọ́n ṣe dáadáa sí àwọn bàbá wọn ìyá àwọn ọmọ àti páwọn bàbá náà ṣe dáadáa sọmọ níbẹ̀ ni ó ti máa yé wa yí pé ìyá àti bàbá rẹ bí wọ́n ṣe lẹ́tọ̀ọ́ sí wọn gbà bẹ́ẹ̀ náà ni ọmọ náà lẹ́tọ̀ọ́ sí ọgbà lọ́dún mi èyí nígbàgbọ́ òdodo káwá gbọ́ nínú kí ni àwọn ẹ̀tọ́ tí àwọn òbí dá sí fáwọn ọmọ wa alákọ̀ọ́kọ́ òun ni pé káfẹ́ ìyàtọ̀ da tó lẹ́sìn ẹ̀rí pa nẹ́bí sallallahu alaihi wasallam ó ní wọ́n máa ń fẹ́ bìnrin nítorí ikú rẹwà wọ́n lè fẹ́ nítorí ikú nírẹ̀ wọ́n lè fẹ́ nítorí ikú ní dúkìá wọ́n dẹ̀ máa fẹ́ nítorí ẹ̀sán sọ́lá ní nítorí ẹ̀sìn ní kẹ́ẹ̀fì fẹ́. kọ̀yẹ̀bá wa fọwọ́ bólẹ̀ àlàyé obìnrin tó lẹ́sìn gan láàrin wákàtí kan máa sọ ni nínú ẹlòmí tó máa rin ọkọ ẹ lọ́wọ́ lórí ẹ̀sìn Ọlọ́run ọba lórí ìtẹ̀lé tọlọ nínú àwọn ẹ̀tọ́ yìí òun náà ni kéèyàn wá ilé mùsùlùmí ládùúgbò mùsùlùmí nínú ẹ̀tọ́ tí yẹn lè fọmọ nìyẹn nínú àwọn ẹ̀tọ́ yìí òun náà ni ká tún máa lo súnnẹ̀ nípa bó láti máa gbé pọ̀ pẹ̀lú ìyàwó tá a fẹ́ dáadáa yìí àti pé tá a bá tún fẹ́ dọ́dọ̀ rẹ̀ ká tún bẹ̀ lọ. nínú àwọn ẹ̀tọ́ yìí òun náà ni pé ká tún tẹ̀lé súnnẹ̀ nígbà tọ́mọ bá dé òun náà ni mo tọ́ ń pè ní tahnik káti ẹni ká pè irun sọmọ létí ọ̀tún ká sì kọ́ ọmọ sétí òsì ìyẹn ò lálàáfíà bákan náà ká pẹrẹ súnẹ́ fọmọ níjọ́ keje tahnik yẹn òun ni kí wọ́n jẹ dàbí dùn ẹ̀ńdọ́ba jẹ́ nire kọ́ wá fi tọ́ rẹ̀ kó fi yé ọmọ lẹ́nu ìyẹn láǹfààní tó pọ̀ tó máa ti fọmọ ká sì pẹrẹ níjọ́ keje tọ́bájọ́kùnrin ká pa méjì tọ́bájọ́bìnrin ká pẹyọ̀ kan nínú àwọn ẹ̀tọ́ yìí òun ní pé èèyàn gbọ́dọ̀ sọ wípé ọkùnrin mọ bí obìnrin mọ bí kí èèyàn máa wá bínú sóbìnrin kọ́ máa yọnu sọkùnrin. nínú àwọn ẹ̀tọ́ yìí ni pé ọmọ dàbí ìyá gbọ́dọ̀ fún lẹ́kọ́ tó da ọba àjọkùnrin ọba àjọbìnrin. nínú àwọn ẹ̀tọ́ yìí òun ni ká dábẹ́ fún tọrọ ọmọ tí wọn bá dábẹ́ fún àgàgà obìnrin àyàtẹ̀wò tí wọn bá tún dáńdàkúdà ọkọ rẹ̀ òtún ní kò ní rí àǹfààní lára rẹ̀. nínú àwọn ẹ̀tọ́ yìí òun náà ní kéèyàn wé ni dáadáa kó bá ní fọ́mọ rẹ̀ lọ́yàn ṣùgbọ́n ìtọ́jú ni kó jẹ́ téèyàn ọba túká nínú àwọn ẹ̀tọ́ yìí òun náà ni kí ya ṣàkíyèsí ọmọ rẹ̀ kó má jẹ́ ọkẹsẹ̀ bọ́ná kó má jẹ́ ọkẹsẹ̀ gúgù kó má jẹ́ ọkẹ́lápá kó má jẹ́ ọṣẹ ní sùtà torí wọn ọkẹ́lápá kò ṣe ní sùtà ńlọkọ rẹ fi padà rí wọn náà ló fi fẹ́ báyìí nínú àwọn ẹ̀tọ́ yìí òun ni ká kọ́ ọmọ ní tírà ọlọ́run ọba ká kọ́ ní ìmọ̀ ẹ̀sìn ọlọ́run àti ohun tó jẹ́ dandan nínú ẹ̀sìn bíi fòrọ́ àbí súnnẹ̀ àtayé ẹ̀rí àwa débẹ̀ a rí i pé méjèèjì ni ọjẹ́ dọ̀dà gbọ́dọ̀ fọmọ tá a bá fọmọ lẹ́kọ̀ọ́ táyé lásán tí ọba ti tẹ̀sìn bẹ́ẹ̀ tọ́ba padà ya ọmọ yẹn lè padà san ẹlẹ́sẹ̀ jẹ̀sà òsì nìmọ̀ òun náà ni mọ́lémọ́lé rúùmù ọba rúùmù ní kọ́bọ̀ ń kọ́lé ọwọ́ ni òun lòun lè kọ́lé dáa ọwọ́ akọ́lé yẹn lé gogoro tó ń kọ́ dáa gan tó sì rẹwà ọba yẹn ní gbogbo ọpọlọ tó bá mọ̀ tí ó fi kọ́lé yẹn ní kó fi ṣùgbọ́n èló lòun ọgbà tó ń bá kọ́sá máa wọrí kọ́sá lo gbogbo làákàyè tó lè fi kọ́lé yẹn kọ́sá òun fi kọ́ ìyẹn bá ti bẹ́ẹ̀ lọ́ba kọ́lé tòótọ́ ìgbà tó parí ilé tó ti kọ́ sọba tó ti rẹwà tó ti kọ́ bó ti lè kọ́ tó níbẹ̀ ni ọwọ́ wò pé tẹ́nì yìí bá tún wà láyé á tún padà lọ kọ́ èyí tó máa dájú báyìí ọ̀fẹ́ lómi ọba mu lórí òkè ọba jù látòkè sílẹ̀ ó ní ohun tóun máa fi ṣe owó sẹ́ẹ̀lì tọ́tọ́ nìyẹn bẹ́ẹ̀ náà lọmọ tó ṣe yí rán ní ẹ̀kọ́ ayé lásán tí wọ́n rẹ nímọ̀ ẹ̀sìn bó ṣe máa rí fòǹbì rẹ̀ nìyẹn ọ̀sánfààní kẹ̀kẹ́ tí wọ́n padà sí fún irú ẹ̀ lọ́wọ́ ń ṣẹlẹ̀ ní àsìkò tá a wà yìí sìn tó ṣe pé lẹ́yìn ìsùnkú nìkan làwọn yẹn fẹ́ẹ́ mọ́ ń sìn àwọn àti wọn bá láwọn ọmọ ya kàtàǹkiri wọn bá sì lọ sùkú ọ̀hún náà tán tí wọ́n padà du òṣèlú tí wọ́n dépò tí wọ́n ó dín náà wọ́n padà wúlò fún bí wọn náà ni ẹ dákun ẹ já mójútọ́rọ́ ìmọ̀ ẹ̀sìn bá ń ṣe mójútọ́rọ́ ọmọ ayé ẹ wò báwọn ènìyàn ti ṣe fúrógáàmù wa wọn pátá wọn ti parí ètò ìgbésí ayé wa káàtì ẹ̀fí ní lójú sí ẹ̀ mọ́ mi ni àwọn ọjọ́ ìsinẹ́ẹ̀nì ni títí di júmọ́ wọ́n ti ṣètò rẹ̀ tó ti yípa ọmọ níláyè lọ́lé kí rọ̀lẹ́ mọ́ eré kí rọ̀lẹ́ la mọ́ ń jèló tẹ́lẹ̀ tí ọba tó di sátọ̀dé báyìí wọ́n lè tún ni wọ́n tún ti lẹ́sìn ẹ̀rí bí nínú ẹ̀tọ́ ta lè fọ́ ọmọ wọn ká kọ ní tírà ọlọ́run ọba pípọ̀ nínú àwọn ọmọ wọn ti jáde ìwé kíkà sí wọn ọmọkùnrin àníkà ká kọ ní tírà ọlọ́run àti mo tọ́jú ẹ̀dẹ́dẹ́ nínú mọ̀ ẹ̀sìn rẹ̀ àti mọ̀ ayé rẹ̀ bí ẹ̀kọ́ sí ọwọ́ kájé kọ́mọ ọmọ nínú kẹta tó lè fi kọ́mọ tọ́jú ẹ̀tọ́ ta fún wọn ká kọ ní bóòlù àti ìwẹ̀dò bóòlù àti nítorí àǹfààní tá a padà máa rí ń bẹ̀ lọ́jọ́ iwájú nínú ẹ̀tọ́ tá a fọmọ òun ní pé a gbọ́dọ̀ fún ọmọ yìí jẹ a gbọ́dọ̀ fún un lò àyàfi nínú nǹkan tó ṣẹ̀tọ́ torí bí lisani hal lábì lisani makal ẹni tó ṣe wípé owó ọtí owó kárùwà làáfi bọ́mọ yẹn àti ń palẹ̀mọ́ rẹ̀ lẹ̀ lọ́la nìyẹn àbówó òrìbá yípe nǹkan tá a fẹ́ kóun náà máa ṣe ni kódà bá àti ẹ̀ wí ẹ̀rí pa àwọn Yorùbá dẹ̀ máa ń sọ wípé ọmọ ọgbọ́dọ̀ bá ìpele ìyá rẹ̀ kó ti sọdá nínú àwọn ẹ̀tọ́ tá a lè fọ́mọ <clears throat> tọ́mọ fi wúlò lọ́jọ́ iwájú wọn ni ká kọ nírun ká so pọ̀ mọ́ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala tọ́ba dẹ̀ ti di ọdún keje òun ni ká ti bẹ̀rẹ̀ sí ní kọ nírun ká máa pa láti ẹ̀rùn ẹ̀rí tọ́ba dọdún keje tí ọba kì ká lò ń torí ẹ̀ ká máa kọ ní àwọn ọmọ ẹ̀sìn kódà ká máa wọlé lájà níbi máa ń ṣe bẹ́ẹ̀ ká tún máa mú àwọn ọmọ wa lọ gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ kájọ wọn máa jókòó táwọn àfáà nínú àwọn ẹ̀tọ́ tá a fọmọ òun náà ní ká máa fi àwẹ̀ kọ́ mọ́ látìgbà tó bá ti di ọdún keje nínú àwọn ẹ̀tọ́ yìí òun náà ní káwa náà jẹ́ àwòkọ́ṣe tó da nílé àti níta ká tún kọ́ mọ́ wa ní àwọn ẹ̀kọ́ bóòlù àti gbàyọ̀ǹda tá a bá fẹ́ wọlé ńlé pé tá a bá sálámọ̀ tán èyí ó béèrè pé ṣé kí n wọlé nígbà yẹn wọ́n sọ wípé wọlé àtàwọn oríṣiríṣi ẹ̀kọ́ bí ẹ̀kọ́ tá a bá sí a máa ń sọ pé alihamudulilayi ni sẹ́ni tó wà lẹ́gbẹ̀rẹ́ bá sọ wípé yarhamukallah ìwọ náà sọ pé yahdikumullah wa yuflihu balakum àtàwọn ẹ̀kọ́ sálámù gbogbo àwọn eléyà akọ a máa fi nu àwọn ọmọ pẹ̀lú ìkọ́ṣe tiwa náà tọmọ máa rí lára wa àtọ̀rọ̀ wa gẹ́gẹ́ bí afáwa alhassan albasri rahimahullah ni wọ́n ti sọ wípé ṣe wá àti fáwọn èèyàn kìlọ̀ nínú àwọn ẹ̀tọ́ tá a gbọ́dọ̀ fọ́mọ tó fi dẹdẹ lọ́rùn wa òun náà ní káwọ́ rẹ̀ dáadáa bọ́mọ wa rìn a sì lè dọ́gbọ́n wọ́nà ẹ̀ bó ni ó ti rí alábàárìn dáadáa ní ọ̀nà tí ò ní jẹ́ straight tọmọ òní tètè gẹ̀ẹ́sì bí àtẹ̀hún tá a fẹ́ ló ń bẹ̀ nìyẹn pẹ̀lú kọjá pípọ̀ mọ́ wa ibi dábàá bíi sí ká bíi sí àwùjọ tó dáa ká gbalé sádùúgbò táwọn mùsùlùmí pọ̀ tí mọ́sálásí wà ń bẹ̀ ká tún mọ́ ọmọ wa lọ sílé ẹ̀kọ́ ti Islam yàtọ̀ sí táwọn kékeré ẹ̀rí gbé pẹ̀lú tẹ̀sí báyìí ọmọ tí ń lọ mọ́sáàsì yọ̀ọ̀yàn rẹ̀ ń bẹ̀ ọmọ tí ń lọ ilé kéwì yọ̀ọ̀yàn rẹ̀ ń bẹ̀ ọmọ tó wà ní ẹ̀ tó wà láwùjọ tó yẹ pé kìkì dáhùn mùsùlùmí ní bẹ́ẹ̀ ọmọ àyàn rẹ̀ ń bẹ̀ nínú àwọn ẹ̀tọ́ tá a lè fọmọ ni bákan náà ọmọ yìí ká máa náwó lórí ẹ̀ ọ̀dọ́wọ́ wa kódà tí ó fi dàgbà ká sì palẹ̀mọ́ rẹ̀ ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀ tóun ní o lè dágbáyé ẹ̀rí láwùjọ tó bá wà kakọ lẹ́kọ̀ọ́ bákan náà nǹkan tóun náà lè fi máa lò sẹ́mi ìgbésí ayé rẹ̀ ká wá fún tìwọ̀n ìgbé tó bá ti kọ́ mọ̀ ká tún kọ́ ní ọwọ́ a fún ọmọ wa òun náà ní pé ká ṣe dọ́gba láàrin àwọn ọmọ tọ́lọ́wọ́n bá wa pa ti sọ wọn là wọn gbẹ nìkan nínú ọ̀nà ọ̀nà ọwọ́ àlọ́ fi ànẹ́bí sẹ̀rí lórí ẹ̀ àdúgbò sáláwá sọ pé gbogbo àwọn ọmọ rẹ náà ló fún o àdúgbò wa léèrè pé gbogbo wọn náà ló ti fẹ́ kí wọ́n jẹ́ ní dáadáa fún wọn lẹ́ẹ̀kan náà níbẹ̀ ni. ni ìtẹ̀kùlọ́hà wà á àwùládìkùn torí bẹ́ẹ̀ máa ti dọ́gba láàrin àwọn ọmọ yín láì ní fi sáàrin lórí bó ni ó ti wáyàwó tó dáa tó lẹ́sìn tọ́ba jẹ́ ọmọbìnrin kan kéèyàn wọ ọkọ tó dáa fún tó lẹ́sìn kódà kéèyàn tún máa náwó lórí ẹ̀ ẹ̀rí inú àdéhùn tó tún wà láwùjọ wá ń sin nìyẹn. wọ́n ní ẹgbà ìbọn kàwé lọ́wọ́ ni ọwọ́ àtẹ̀tẹ̀ ọlọ́rọ̀ kọ̀ọ̀kan ẹ ó sì máa lọ yẹjú ẹ ọmọ àlọ́ bá yìí ìṣesí yẹn ṣèṣe sí mùsùlùmí tó lágbọ́yé o. inú ẹ̀tọ́ ta lè fọmọ wa ni pé ká yin ọkọ tó dáa fún àbí ká yin aya tó dáa fún ká tún wá máa náwó lórí ọmọ yẹn tọ́jọ́kùnrin tó ti níyàwó ni àbọ̀mọ wa tó jóbìnrin ká máa náwó lórí ẹ̀ nínú owó àpò wa tọ́lọ́run bá ní ká rọrọ̀ lórí wípé ọfẹ́ fẹ́yàwó àbọ̀fẹ́ lọ́kọ ẹ̀rí eléyìí ọmọ ajásí pa àárẹ̀ ń kó sábẹ́ kí ni ọ̀tá àwọn alàlùdẹ́rẹ́ wọ́n tẹ́kùwà èèyàn ò ní rẹ̀ wọ́n lọ́wọ́ lórí ìwà pálapàla nígbà wọn bá ti mọ̀ pé kìnìún ni ọ́ kìnìún bàbá ni ọ́ pé táwọn bá ní káwọn wá lẹ́yìn ìgbà tá nẹ́bí ti sọ yìí pé ìdẹ̀jẹ́ ẹ̀tún mọ́ntẹ̀rọ̀dọ́nà dínàhù wà kólkóhù ọ̀záwìjúhù wà ilà tẹkùn fitna ọ̀fàsádù nàárì. nígbà tá nẹ́bí ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ yìí pé tọ́ba ti wá bá yẹn nítẹ́ nífẹ̀ẹ́ sí ẹ̀sìn rẹ̀ ẹ̀yọ́nu sẹ́sìn rẹ̀ ẹ̀yọ́nu síwá rẹ̀ ẹ fọmọ tẹ́bálẹ̀ gbà bẹ́ẹ̀ wàhálà máa ṣẹlẹ̀ ọ àtìbàjẹ́ tó tóbi. ọ̀hánì ìnígbà ni ìbọn lọ sùkúù lọ́wọ́ àárín ọba dẹ̀ máa lọ sí pálapàla lọ́rùn tani ọba padà wà tọ́ba ní o tọ́kàn náà nìyẹn ẹja kun ọ lọ́wọ́ lórí ẹ̀ kódà kéèyàn gbà pẹ́ni tó fẹ́ fẹ́ yẹn náà tún ti dọ́mọ yẹn nínú ẹ̀tọ́ tá lè fọmọ wa ni bákan náà nínú ẹ̀tọ́ tá lè ṣe fọmọ wa òun ni ká tún máa ṣe ìtọ́sọ́nà ẹ̀fún lẹ́yìn ìgbà tó bá fẹ́ yàwó àbí tó bá lọ́kọ tán ihun tó lè fa oríire ayé àtọ̀run fún kódà ká tún máa lọ bẹ́ẹ̀ wọlé rẹ̀ kọ́ má jásí pé ìfẹ́yàwó yìí lọ́kọ rẹ̀ yẹn ní ọ̀wá fa wọn ya láàrin àwọn àtọmọ wa àmì ọlọ́run bá subhanahu wa àti fúru nínú àwọn ẹ̀tọ́ tó yẹ ká ọmọ wa ọwọ́ ajá títí púpọ̀ nínú ọmọ láwùjọ ń yìí wọ́n ya katapila wọ́n ya yakuya ọlọ́run dákun má jẹ́ anípin náà ọmọ ọbú àwọn àmì ọlọ́run bá subhanahu wa ọlọ́run dákun tó wá sí ẹ̀tọ́ tó yẹ ká ọmọ ọlọ́run olùmọ̀ tí ó máa lùmọ̀ ọlọ́dàkùn ṣe wọ́n ní ẹlẹ́sìn ọlọ́run ṣe wọ́n lẹ́ni ire ọlọ́dàkùn ṣe wọ́n lẹ́ni tí ó níwà ọlọ́run àjọ wà láyé pẹ̀lú dáadáa báyìí ọlọ́run dákun jẹ́ àtúnjọ wà lálùjẹ́ náà bẹ́ẹ̀ pẹ̀lú dáadáa ibadallah inna Allaha wa malaikatahu yusalluna ala nabiyyi ayyuha alladhina amanu sallu alayhi wa sallimu taslima allahumma salli ala muhammad wa ala ali muhammad wa إنك حميد مجيد قوموا إلى صلاتكم ورحمة الله تعالى